عليه الوجود فإنه الحق ما دخل في شيء إلا كان وما أنزل من شيء إلا كان Àlẹ́bí sọ́dọ̀ ìsìn nígbà tí ọ̀gá náà jù ráàmù náà jù mí náà àwọn ọ̀gá náà jù láti mẹ́ta sí wọ́n wọlé kàrí sọ̀sọ̀rọ̀ wọ́n dáa sí wọ́n sì bẹ́ẹ̀. wọ́n dọ̀dọ̀ asan asan asan alẹ́ kàrí sọ̀rọ̀ sọ asan asan alẹ́ bá èyí ni pé ibi kó kàn dọ̀dọ̀ asan ẹgbẹ́ alimọ́t tó wọn dọ̀dọ̀ asan alẹ́ kàrí sọ̀rọ̀ sọ̀rọ̀. nana ní ẹja àbí sọ̀rọ̀ nana aisha inú wa bí á dáhùn bẹ́ẹ̀. عليك الساق واللعنة ìwọ́n fi kún máa jẹ́fẹ̀ẹ́ àti ìgbéjì náà síkẹ́ ọlọ́run bàbá máa jẹ́fẹ̀ẹ́ ìgbín ọlọ́run bàbá máa jẹ́fẹ̀ẹ́ tó anábìlẹ̀ gbọ́ anábì bọ́ nítorí ìyá òun ìyá ìlú ìyá ìlú ìyá ìlú ìlú bàbá àwọn ọmọdé tó wọn ní wọn lọ wọn dẹ̀ bàtí yí fún mọ́nà mẹ́rin rẹ̀ wọn anábì wa sọ pé sọ́ọ́ lọ́kọ̀ọ́ yà á ìrẹ́ àìsàn ìrẹ́ àìsàn ìyá ọmọ rẹ̀ ìrẹ́ àìsàn máa ṣe pẹ̀lẹ́ alẹ́ kìdè rẹ̀ máa ṣe pẹ̀lẹ́ máa ṣe pẹ̀lẹ́ báńkà rẹ̀ pa pẹ̀lẹ́ pẹ̀lẹ́ rẹ̀ ní máa pẹ̀lẹ́ pẹ̀lẹ́ jọ máa bá àlàfi ṣe kò sí nǹkan tí ó wọ̀ nílà àbí kó pẹ̀ṣọ́ bá nǹkan yẹn kí ìṣẹ̀lẹ̀ pẹ̀lẹ́ pọ̀ ṣe kí ni ó máa ṣọ bá nǹkan yẹn ìmú nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa ṣọ bá. ọ̀nà níbi àmì ṣe bẹ́ẹ̀ sì ni kí ẹ̀rọ máa ẹ̀rọ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó di wọ́n tẹ gìràgìrà tó tó lé gìràgìrà tó wọ́n mọ́ra ẹ̀ lẹ́kọ̀ọ́ tó kéré sọ̀rọ̀ àmọ́ níbi àmì ṣe kí ọba tí ọba tí ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ti náà tí ọba tí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí kan wọn bá ti ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́jọ́ wọn bá ti ọ̀pọ̀lọpọ̀ kò dìkan wọn kọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìlà ṣáná yóò kó àbùkù báńkì yẹn yóò kó àbùkù báńkì yẹn yóò kó àbùkù báńkì yẹn. so wọn wá náà wọn kọ́ màmá balùwẹ̀ àti mọ́kà ṣé abẹ́rẹ́ gbọ́ fíọ́wì àwọn ìdílé sọ̀tọ̀. nípa ìyá gbogbo. فيه ولا يتجاوز في آخر التدبير سؤال أنا بس أقول كذا في أول سؤال أنا بس أقول وعليك أنا بس أقول وعليك وعليك يكون أيون جارا نفسه أنا بس أقول بس ما كتالون ولا وعليك سؤال أنت وعليك أنت وعليك iná lọ́nà ọ̀gbà ọlọ́run nígbà ṣẹ̀ onígbà tí a táwọn yóò ẹ̀pẹ̀ táwọn aláwọ̀ aṣọ àwọn ọ̀nìgbà torí táwọn yóò ń ta wọn ọlọ́run ọgbà ṣe wọn. so that ẹ̀kọ́ kan bí hadisi àkọ́kọ́ eh, ọ̀nà tí a ní bèbè ọmọ sọ̀rọ̀sọ̀rọ̀ so ìyá ìwọ́n pè ní àkọ́rẹ́ chapter kan ní wọ́n bẹ̀ tí wọ́n pè ní dáàbò kàfí àgbẹ̀ tí wọ́n pàdé mọ́ ẹ̀kọ́ kàfí àti ṣe ìdíje so láti wọ́n ní ìsinmi kàfí kàfí náà ṣe bá wẹ̀ lọ́sán tó gbé báàbù nìkan. wọ́n bẹ̀rẹ̀ lọ náà lásán yìí kan jẹ́ akẹ́jẹ́ wọn tó ń kéwú. wọ́n ní náà ṣe bá wẹ̀ bẹ́ẹ̀ lọ́rùn pé má bàa kọ́ ló lèmọ́ráfà kí wọ́n fẹ́ mọ́ráfà. ìmọ̀ lásán sọ pé àmùsà nǹkan bá ṣe ní rọrùn náà nìjẹ́ kẹ̀kẹ́ lẹ̀ bọ́sù rọrùn ní jẹ́rẹ̀ kẹ̀kẹ́ lẹ̀ tó rọrùn náà sí báyà gbé chápẹ̀ àkàrí náà ní arábìnrin pé báàbò kàfé báàbò kàfé ní kìsìmẹ̀ so ní kúkúrú so wọ́n lè fẹ́ yà á ìṣù yà á ìṣà ìdàlúbà náà sọ̀rọ̀ alábàtà náà sọ̀rọ̀ So the one of the people can do it. The hard one, so then that the I think for Kalik is very much a collector. The common of one way, a young collector. كما يقول كما يقول الحكم torí pé ṣíṣe pàtàkì náà pé lílo ọ̀l wà nínú ìfẹ́ kí ọ̀rọ̀ náà lẹ̀ kí bó ti tù bó lọ sọ bẹ́ẹ̀ ní iṣẹ́ ọwọ́ nìyẹn wọ́n lọ́n sọ fún àmì rẹ̀ níbi wọn sọ sànúlé rẹ̀ ní ìfàdó àmì ní alẹ́ náà وقولا له قولا لينا لعله يتذكر او يخشى ان كان راسي tọ́ra lọ èlù sí. Fẹ̀rán nípa Fẹ̀rán tẹ́tẹ́ wọn ń tọ́ kúrò lórílẹ̀ náà wọn ń tẹ́tẹ́ kúrò jù lórílẹ̀ ọ̀rọ̀ ọ̀sán pé ọ̀rọ̀ ọ̀sán dọ́là nǹkan ọ̀sán pọ̀ dọ́là nǹkan ó ní ọ̀dọ́ pẹ̀lú ọlọ́run wọ́n kò tẹ alámọ̀dé lọ́kùnrin ọ̀rọ̀ ó pẹ̀lú ọlọ́run ọ̀dọ́ pẹ̀lú ọlọ́run ìfọ́tọ́ ní ànàrọ̀ gbọ́kùnrin làálá ọlọ́run àbáyé tó ga jù ní ẹni pé kẹ́hìnsìn lẹ́yìn tẹ́yìntẹ́yìntẹ́yìn sọpọ́yìn táwọn èèyàn ọ̀rọ̀ sọpọ́yìn ọ̀rọ̀ máa ń sìn tẹ́ máa sì máa ń sìn àtọ̀tọ̀ lọ́run ọlọ́run wa ní àlàálá ọ tọjọ tí ń bẹ lábẹ́ tí ń sàn abẹ wọn tọrọ ń lọ ní gbogbo ọ̀sẹ̀ ẹsẹ̀ tọsí yàtọ̀ náà ti parẹ́ Ọlọ́run parẹ́ síbi odò tó rẹpọ lọ́wọ́ ni ẹgbẹ́ tó bá tẹ gbọ gbọ ọ̀rọ̀ bá ní bẹ́ẹ̀ kó tòde bẹ́ẹ̀ wọn bá máa ṣe máa ṣe fún àwọn ìṣẹ̀lẹ̀ àwọn àrùn àwọn kọlọ tó ṣọra bẹ́ẹ̀ so fìràn náà sọ bẹ́ẹ̀ àwọn tí Ọlọ́run aláwọn méjì anábì méjì sọlọ abẹ́fà sọ ti sọ̀rọ̀ tí wọ́n ti bí wọn náà sọ pé wà kó náà láhùn ọ́ ẹ̀sọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. làálàá ìyàtọ̀dá àwọn ọ̀rẹ́ àṣà bí ti pété pété tó lágbára ju ìlànà àbọ̀lù ṣe ń gbà bàárà nínú máa fọwọ́ sọ àwọn ọlọ́mọ ọwọ́ àpèlé yìí ọlọ́mọ bá ń tọ̀ wọ́n yìí ó jẹ́ ká ti ṣe fún yìí gẹ́gẹ́ pé tó kankan ṣùgbọ́n o ó lè bọ́yá ẹni rẹ̀ pé ó lè gbà ó wà nílé ìrìnà ṣe láǹfà ó lè fáyà ọlọ́run ó ti tún sílẹ̀ pé tó dáa tí wọn bá tó bẹ ọ tó tó bá bẹ kúfù tí ọ̀sẹ̀ má tó gbà sáà tó lè sáà mẹ́ dáadáa ọlọ́run forí jìn ó lè làdé náà káfọ́ lọ́wọ́ ń kàwé yọ fà lọ́nà náà kà sọ̀lá wọ́n ń yà ó ló fàkà mọ́tò sọ̀rọ̀ náà tó láwọ́ balẹ̀. so that bó ṣe jẹ́ nìyẹn èèyàn lẹ èèyàn lẹ tọ́kọ́ tọ́kọ́ tó fẹ́ tó nǹkan kan lọ́kọ̀ ẹ̀rọ náà àwọn ó kéré ni pé kọ́dà ń tọ́ka nínú àwọn tó ti ṣíwájú ó kéré ni fún ọlọ́run bí ìbá jẹ pé fìdáwọ̀n fìdáwọ̀n fìdáwọ̀n sùfànàdà kọ́dà nàmúròdù àbí nàmúròdù gan kò pẹ́ ọkọ̀ lọ́kọ̀ òun tí òun pàdé òun tí òun pàdé ẹ̀kọ́ kọ̀ọ̀tọ́ òun gbọ́dọ̀ sórí náà lọ́kọ̀ kẹsìkẹ́ sọ ọ́nà kọ́ṣà tó ìmọ̀tò bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọ́lá kọ̀ọ̀lá ìṣọ́ àbí ìdí máa sọ fún wa pé máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìṣọ́ ìyẹn ni pé túbọ̀ sì ní ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń jẹ ọ̀rọ̀ tí wọ́n máa pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbẹgbẹ́ kí wọ́n bẹ̀ gbẹgbẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ yìí gbẹgbẹ́ kí wọ́n bí tọ́jú kí wọ́n sọ̀rọ̀ kí wọ́n máa sọ̀rọ̀ gbẹgbẹ́ kí wọ́n máa ṣèṣì tí gbẹgbẹ́ kí wọ́n máa pàdé báyà lórí gbẹgbẹ́ kí wọ́n máa kúrọ́ kọ́ máa dán ọ̀rọ̀ kọ́ máa dín ọ̀rọ̀ kí wọ́n àdúgbò ń lọ. ó sọ pé òun lọ hekima kó wá di bọ́ sí mùdáhánà ìka ẹ̀sìn ẹ̀ ètò wáyé ọ̀rọ̀ ayé ni àmọ́ tí wọ́n rẹ́sìn ọ̀rọ̀ yẹn fẹ́ ẹ̀kọ́ tó jáyé ẹ̀kọ́ tó sì yẹn yẹn ètò ìjà kìíní ni mo dàárọ̀ kéèyàn fi ayé ẹ̀tọ́ yẹn kéèyàn ò fi lẹ̀ fáwọn èèyàn kó fi ríṣẹ́ jẹ́ kó fi ríṣẹ́ jẹ́ kó má sọ fún ọmọ ẹgbẹ́ ọgbẹ́ ẹ̀tọ́ ọmọ ẹgbẹ́ ṣèkínní so tó ní ti ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀yin wá sílẹ̀ kẹsẹ́ pẹ́ sílẹ̀ ẹ̀ máa sílẹ̀ bí káà sílẹ̀ láì dọ́bìlẹ̀ sọ̀dẹ̀ lẹ́kìlẹ̀sì ẹ̀yẹ wò ni. ọ̀dà bá wọn kàn ká sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ so a máa pè tọ́lọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ a máa pè family pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́kànlí láì ní ṣùgbọ́ láì ní sẹ́ẹ̀kà gbọ́nà lè ní bá ẹgbẹ́ pé torí pé báyá ọlọ́lá ọdún dídí ọdún àǹfààní àbí wọn kàn ní sọ́dọ̀ kí lè bàbá màrú làálù yàtọ̀ kẹrù àwọn ìṣẹ́ èdè pé torí pélé tálákà ẹlẹ́yìn òjò kí n sọ náà wọ́n máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀ fún ìṣèjọ́ pẹ̀lẹ́pẹ̀ làálù yàtọ̀ kẹrù àwọn ìṣẹ́ sọ èèyàn náà tó máa rántí pé ìgbà kan lè yẹn náà ní ọ̀nà yìí yẹn báyìí o tí ẹ̀ náà bá rò sí oṣù ọ̀tẹ̀ nìyí wà tí a bá sọ̀rọ̀ fún yàrá náà tí ọ̀dà tàmánú wọ́ọ́rà yóò má dùn yẹn tí a bá fẹ́ gbà tí wọ́n sọ bí àbúrò máa tàbí tí a bẹ́ẹ̀ ni wọ́n máa sọ́nà sí òtọ́ wọ́n máa sọ́nà sí òtọ́ náà sí náà so náà àbúrò ọ̀sẹ̀ kan ọmọ ọmọ ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun náà gbé so wà á dẹ́gbẹ̀rú opposite ẹ̀ òun ni ẹ̀rùn ìdílé kókó. èyí sẹ́yìn tó náà ẹni ń ṣe àǹtẹ̀ ìlẹ̀ pọ̀pọ̀ ni àlẹ́ wọn fò ní. wọ́n ti pèrún ẹ máa bọ̀ wá master school àbí ẹ máa bọ̀ wọ́n ti pèrún ẹ máa bọ̀ wá ẹ wá kírun ẹ jáde kírun. ṣàwé aṣọ ìran kọjú thirty minutes àjẹjẹ kákẹ́rẹ́ ayọ̀ ẹ̀sìn lọ́gọ́rì ni ìran wo láti ẹ̀rọ pàtẹ́lì ní lórí ẹ̀ kò kò kò kò kò sí. bí èsì tàrà ìwé ìlànà kí máa rẹ̀ gbẹgbẹ kí ìjọ tí máa ń bá tó bá rí thirty minutes mẹ́jọ máa bá wọlé tó jẹ gẹ́gẹ́ sọ ọjọ́ kan náà rẹ̀ pé àtúntà kan bá àwọ̀ ṣe ẹ̀rọ sọ̀rọ̀ jẹ́ kọ́ńtà lọ́wọ́ ìdájọ́ ọ̀dà kí àpá ìdájọ́ sọ́nà ìṣúdá ṣèlú ní wọ́n sọ ẹ̀ka mọ́sításì gbé ẹ̀gbẹ̀rẹ̀ àwọn ní dáńdáàrú lọ fúbọ̀ lọ ẹ̀jẹ̀ tuntun ẹ̀jẹ̀ kìíní sọ̀bọ̀ ẹ̀jẹ̀ kìíní kẹ̀kẹ́ bá pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ so pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ so ẹ̀jẹ̀ tuntun náà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ọlọ́run máa ń dòdòdò ní máa ń gbà ní èyí lọ́ọ̀dọ́dọ́ mọ́bì kan nígbà tó ti sẹ̀dùn mi lọ́ba mi sọ̀rọ̀ bá tẹ̀sí bàbá mi lọ́ba mi sọ̀rọ̀ tẹ̀sí màmá mi ẹlòmíràn tí ẹ bá ti sọ̀rọ̀ mọ́ mi lọ sọ ọ́pá láàrin gbégbà tí ẹ bá sọ̀rọ̀ mi lọ́ba sọ lọ́ba sọ kìkì nígbà tí ẹ bá sẹ̀dùn mi tí ẹ bá ṣe àfáà mi lọ́ba sọ̀rọ̀ ìrọ́ náà ń pa àyè lẹ́bọ̀ ṣe sáàmù ẹ̀dá nípa òdodo wọn ń gbàgbé òdodo wa ti wá ni wọ́n dàbọ̀ yẹ kẹ́ni tí ò tọ́ ẹ bá sọ̀rọ̀ tuntun fún ọgbà rẹ̀ ní òdodo. náà nínú rẹ̀ pàṣẹ ànábìwá sọ bẹ́ẹ̀ fún ọ̀dẹ́kìlérè tó dọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọdún ọdún bíọ so pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹ èyàn ká sọgbà sórí ọká má sùdọ sọdọ ká má ta sọdọ ká má sọdọ sọdọ ká ọdẹ tẹ ká wọn ẹnìkan ọdẹ ká lọ́dọ̀ ṣe kọfí kọfí ọkọ máa dáńgbà àwọn míì ní tó jẹ kó sórí kò sọ ọwọ́ ní kíní wọn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kíní ẹ̀tọ́ tí ń nù ní ọwọ́ lọ́jọ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀tọ́ tí ń nù ní ẹ̀tọ́ tí tó kálukú bá ọwọ́ aṣọ kékeré àbí ọ̀fẹ́ kọkọrẹ́ ọbàjẹ́ ọ̀fẹ́ kọkọrẹ́ ọbàjẹ́ kékeré ní ìgbọ́ sòdodo ṣe ká má dà pọ̀ o ìgbọ́n kejì pé ní abá kí wọ́n sòdodo ibi pé òdodo jẹ́ ìlú àwọn ọmọ tí wọ́n ti dé dodo pé wọ́n sá gbóyàn ó ní dẹ́gbẹ́ pé wọn ò lè sòdodo fáwọn ẹ̀ká má jọ ń ṣe ọ̀hún káwọn má dà ìdájọ́ ẹ̀ka tí ìṣèkí wọn jọ ń ṣe àbíjọ́ ọ̀rọ̀ nǹkan ọ̀lẹ́dùn kankan lọ́dọ̀ rẹ̀ yóò wá sọ pẹ̀tẹ́ lọ́rùn òdodo sásọ̀rọ̀ ọlọ́run àgbẹ̀bí sọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ ọdún gan-an ẹ̀kọ́ ṣàlùmọ́ ọmọ ṣojú ọ̀pẹ̀ láti sọ fún jù. kì í ṣe èlú kọ́mọ mọ̀ lẹ́rú báyọ̀ bá ti mú lẹ́rú àbí jẹ́ pé ẹgbẹ́ lábá ń gbọ́ yẹn lọ́bi jẹ́ pé àwọn tó bá ti àlọ́ màṣẹ lọ́mọdé sọ̀rọ̀ lọ́mọdé sọ̀rọ̀ ọ̀kìlọ̀ àyàbá ti fún àwọn ní ọkọ̀ ojú bẹ̀rẹ̀ dá ní so inú ẹ̀kọ́ ti ń bẹ́ẹ̀ bàtà náà ti ànábì wa tún sọ̀dí pé nǹkan ti pa aláṣẹ pé wọ́n ṣe pẹ̀lápẹ̀lẹ́ wọ́n ṣe pẹ̀lápẹ̀lẹ́ so àṣẹ kan náà ń tánà pípa wọn àṣẹ náà ló ń bẹ fún gbogbo wa sọlọ lọsẹ wọn tán fún aṣọ tí wọn ń tẹ̀lé pé gbogbo ibi tí nǹkan ìjẹ̀kùn bá wà wọ́n ṣe jẹ̀kùn wọ́n ṣe pẹ̀lápẹ̀lẹ́ ṣé máa ń tẹ̀sọ̀ ṣé máa ń tẹ̀sọ̀ wà ní ṣe àpẹ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ èèyàn lè sọ òdodo gbẹdẹgbẹ kẹrin sọdẹ tí ó sì ń ta àwọn èèyàn lára àdáńtọ́kọ̀ ìwà òdodo lọ́kù àbí àbẹ́ńtọ́kọ̀ ìwà òdodo tọ́lá àwọn òṣèlú àti ṣètò òṣèlú àti ṣètò wà láwọn ayé ṣètò kò sí láti ṣètò kò sí láti ṣètò wọn ayé ṣètò wọn sáfẹ́ tòdò ìwé náà sáà nì ìwé náà sáà nì. ìdájọ́ wọn ṣe lọ́wọ́ ìdájọ́ pọ̀lọ́tì kò sí lọ́sẹ̀ báyìí náà kí wọ́n dá sí àwọn ọmọ ọmọ ẹ̀mí náà wọ́n da púpọ̀ àwọn sọ̀gbẹ̀ sí ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ sẹ́rí èké nù wọn àmì èké ọ̀rọ̀ ni ẹ̀hàn ẹ̀yìn ọ̀rọ̀ ni àwọn sá máa lọ báyìí àbí àwọn sá sọ̀rọ̀ wọ́n sá ṣe fẹ́ náà ni ṣé wọ́n á tẹ bá bẹ̀rẹ̀ pé kí wọ́n tàn bu yá bu yín ọjọ́ lókè lánàá wọn yóò fún yàn ṣe pé bọ́ọ̀ bá ṣàṣe jẹ́ wọ́n sá sọ èyí sì lọ́rọ̀ má lẹ́bàá wọn bẹ̀rẹ̀ nù àwọn náà rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sísẹ́ náà ní dókítà sì sọ ní ẹ̀rì. mo tẹ̀lé yẹn ẹ̀ka náà àti ìbàjẹ́ àti àbòsí ṣe sọ ní àbí àwọn àṣẹ tó kìíní bẹ́ẹ̀ ó kò yẹ káwọn àti kìíní. àkọ́dà bí tẹ́ ẹ̀sọ́ dé gan lọ níta kìíníkà. ṣé lẹ́yìn wá wúlò wọ́n ṣé lẹ́yìn wúlò lọ́rọ̀ si kánà ti sọ̀rọ̀ lẹ́kàn pàtàkì lọ́kàn wọn lọ́dọ̀ àtẹ òdodo pẹ́ lẹ́nu lọ́tí àbá ti sọ̀rọ̀ láìpẹ́ lọ́kàn lọ́dọ̀ dọ̀rọ̀ ní sòdodo. àṣùfáàní ọ̀la ní ìgbà òdodo òdodo pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀tàkùrà wọn òdodo pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀tàkùrà wọn náà àdúgbò asọ́pẹ́ sọ́lọ́ sọ́lọ́ tí wọ́n bá ti wá ń tẹ̀sí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn tí wọ́n bá ti yọ ọ̀rọ̀ mi gbogbo ọ̀rọ̀ wọ́n kábùkù báyìí wọ́n kábùkù báyìí nǹkan lápẹjọ rẹ ní ìsàmì lọ́sẹ̀ bá lẹ́kọ̀ọ́ náà ìdíni wọn kọ́ bá san ṣàlọ́kà àti gbogbo ìjọba wọn àti ìgbára rẹ wọn kọ́ lọ́kọ̀ bá fún ìgbà wọn bá wọn ní ìgbà fún lẹ́sẹ̀ ní àkọ́kọ́ wọn. sùfàànà náà ṣe rí ẹnìkan kọ́mọ jàgbá rẹ ẹnìkan nàìjíríà ọ̀pọ̀ àlàyé ọ̀pọ̀ àlàyé. ọmọ nàìjíríà ni wọ́n sọ nínú ọmọ nàìjíríà lọ́dọ̀ mi sọ̀rọ̀ ìfún àtọ́lù ọmọ dàda ìtì bá ọmọ nàìjíríà ń sọ̀rọ̀ ọmọ nàìjíríà ni sọ̀kòtò ń ṣe ìsbáàlù ó ṣe ìsbáàlù sọ̀kòtò ẹ̀rọ kọjá kó ṣe ọmọ dàda ìlà sọ̀kòtò sọ̀kòtò ẹ̀rọ kọjá kó ṣe ọmọ dàda ìlà sọ̀kòtò kó ṣe ó ti bá a sọ̀rọ̀ sọ̀rọ̀ tó ṣe ìyẹn dẹ̀ gbọ́ ìyẹn dẹ̀ ti gbọ́ ó ti gbà nígbà tí àwọn dàda ìsọ sílẹ̀ tó náà lóye ìdìbò pé kí ọmọ dàda ìlà ṣe wa ni máa fi ní ìsìn náà ọmọ dàda ìlà sọ̀rọ̀ tó yọ sọ́ọ̀tì jáde lápò ẹ máa gbé nísìn ẹni àwọn nàìjíríà wọn bínú àwọn àwọn òṣì ẹgbà àwọn òṣì ẹgbà tó yọ wọn nípa àwọn akéwìn náà bó tí báwọn sọ̀rọ̀ ti gbọ́ àwọn nípa àwọn máa gbé nísìn bẹ́ẹ̀ sì ni <laughs> ṣe àkọ́ ti fi ilé lẹ ẹ ẹ ṣe bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ tí a lè ṣe bẹ́ẹ̀ sí èyí àdá sábà yá ẹtìjọ rẹ ẹ máa sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀rọ ẹtìjọ tó dàbí ẹgbẹ́ sábà bí àbúrò yẹn àbí ọmọ yẹn àbọ̀ تسوي وعليك كده على نفسك الانسان هي استخدمت عليه عملت على نفسك ده انا خلاص انا عندي سوداء برضه هذا كان عاجز منك سيدنا عباس في القيامه صدق عبدي انا طش عنه شركه لا يستطيع تضيع تكنته ويسنده صدقه أفضل أدرى تصر هذه وفاق أسوأ مقدرة نعم so, uh, ànábì wa sọ̀rọ̀ àná náírà sọ̀tọ̀ rẹ̀ lọ́nà fọ́tí bẹ́ẹ̀ náà pé nà náírà wọ́n fún yahudi yẹn lẹ́sì jù yẹn àbí àwọn ọ̀dà àwọn jù tí wọ́n wá fún wọn lẹ́sì wọn ni ikọ́ ọmọ jẹ ti ní àti àtìlánà lọ àti ọjẹ ọmọ jẹ ti wọn. so inú àǹfààní ti mẹ́bẹ̀ ni pé ẹni tó bá gbú olónímọ̀ ẹni bá wà ń bẹ̀ kó làgbọ́n mímọ̀ bá sọ̀rọ̀ ó lọ mímọ̀ dáhùn ó lọ mímọ̀ ṣe kéde ọ̀n bó lánàá tí ọ̀gá mà pé àbòsí ló ṣe fọ́ nínú àìkú ẹni tí ọ̀gá ni. káàkiri tó bí àfa rẹ̀ kọ́ ìjà padà bọ́sẹ̀ àkórí ọ̀nà kalẹ̀ ní àwọn onímọ̀ ọ̀dọ̀ ní ọmọ tí ó sì tọ́lá ọ̀dọ́ ṣàdánù ó sì bẹ̀rẹ̀ ọlọ́sì ládàá. wọ́n sàn tí èsì tiẹ̀ ńlá lójú rẹ̀ gan sọ́rọ́ ní ìmọ̀lẹ́ máa da àwọn ọlọ́mọ pé òun padà abẹ́lé yàtọ̀ ní Kini kini ṣe ọ́ ó sì lè máa búrò ní mímọ́ ó sì lè máa jẹ akọ́dà kọ́ máa jẹ apá rẹ̀ torí pé ìgbà tí nàá ṣe àṣẹ bẹ́ẹ̀ ìwà anábìbí bẹ̀rẹ̀ ọ̀sọ̀lọ̀sọ̀ yàtọ̀ sí ọjọ́ kọ wọn ìwà anábìbí bẹ̀rẹ̀ ọ̀sọ̀lọ̀sọ̀ tó bá jẹ́ pé ẹlẹ́mìíràn wà bẹ́ẹ̀ náà sọ̀kápà náà sábà balẹ̀ wà bẹ́ẹ̀ ìyàwó di ẹ̀kọ́ wọn rògbò wọn rògbò tàbí sábì máa ń lọ wọn lẹ́lọ́ wọ́n fi wọ́n rárá pa wọ́n sọ ìdájọ́ yìí wọ́n sì fi bá ti ìdájọ́ yìí wọ́n bá ti jáde ní tàbí. one, so that nítorí àmì sọ̀rọ̀ rẹ̀ wọ́n wọ́n wọ́n wọ́n lọ tako àwọn ọmọdé ìṣẹ́ tó fi mọ́lẹ́sì gbọ̀nà wọ́n kàn lè kí àwọn ọmọdé pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n jọ ń ju yẹn àti pé àwọn ti sọ fẹ́ káwọn sọ tó ṣe so ṣùgbọ́n ẹ̀ka gbọ́dọ̀ kẹ́ni tó bá gbó ní mọ̀ níwájú yẹn kọ́lá kọ́ máa jẹ́ ní tọ́hún tó lọ́dọ̀ rẹ̀ àbí kọ́kẹ́kọ̀ọ́ ó lè fún lóṣù pé torí pé ọ̀sẹ̀ lẹ́yìn ọlọ́run ọ̀dàbòbò tọ́lá ìdábòbò ọjọ́ ọmọlúwàbí ẹ̀ ọ̀ jẹ́ kí àwọn èèyàn rẹ́pẹ̀rẹ́pẹ́ tí wọ́n máa ṣe àti sí omi so ẹ̀kẹta ni wípé dé lọ́wọ́ ọ̀rọ̀

so ẹ̀ protect kan bí lọ́wọ́ náà nígbà tí ó sàn àpọ̀ onírọ́ tí ó sàn àpọ̀ ní ti ń hàn fọmọ́sì alónírọ́ so ní iná àǹfààní tó tún wọn bẹ́ẹ̀ ànábì sọ pé sọ̀rọ̀ ọ̀dà tí màmá ṣà ní àwọn náà nígbà àwọn rí lásán ẹ̀yìn náà tán tí wọ́n rí ànábì ni yẹ bẹ́ẹ̀ ni ànábì wọn sọ pé sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣe ló gbọ́ mọ́ ilé sí àwọn sọ pé wọ́ àlẹ́ ìtù wọ́ àlẹ́ ìtù fáwọn àjọyọ̀ tó wà wọn tó wà wọn láti mẹ́ta sí mẹ́wàá láti mẹ́ta sí mẹ́sàn-án ń pè wọn láàbò so títí ànábì wa ṣeun ẹwò nínú àbàtọ̀dẹ ni ẹ̀kọ́ mi ẹ̀dẹ̀ wọ́n àlẹ́ ìkùn ẹwò ànábì wọ́n ti dá padà fún wọn kọ́dà ju ti náírà lọ ṣùgbọ́n ọ̀nà jáde dá padà nítorí àti ẹ pé kò sí ọ̀ṣun bẹ́ẹ̀ kò sí sọkúsọ bẹ́ẹ̀ kò sí ọ̀nà bẹ́ẹ̀ àṣánà bínú bẹ́ẹ̀ àṣánà bínú bínú bẹ́ẹ̀ náà kace kaga da rasa kai wa idan ka ba tafsiri ya wata nan ka wa alaihim lanatu ala alaikum assalam wa lanatu kaba alam sana gidi ba ga kana so amma da ka wa alaikum so dun to yi to yi wa dai yi ba won ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ko ma je tin ko ma je tin ọ̀rọ̀ ti pa ko nbe ọ̀rọ̀ ti ko nbe wọ́n dá ọ̀rọ̀ padà onímọ̀ sí àgbà kan bá sọ́ńtò ọ̀sẹ̀ onímọ̀ lè padà ọ̀rọ̀ ìkọ́jú náà dẹ́nu onímọ̀ lè dá padà ṣùgbọ́n pẹ̀lú ọ̀nà tó yẹ pé wọ́n ní wọn pé àfẹ́ńtà bíi àgbẹ̀lẹ̀ ní ìmọ̀ yìí àti nìkan yóò dá lọ́nà tó yẹ pé èsì ọ̀tí kan fún pàǹdù tó sọ tí ó sì ní sọ́ọ́rẹ́ àná nínú àlẹ́ ìkù ọ̀rọ̀ ti parí bẹ́ẹ̀ kọ́ máa jẹ́ ti ní ètò ẹ̀rí òun kọ́ máa jẹ́ ti ní. kòtò ẹ̀sán sọ́fẹ́ náà àjẹ ànábì wa tẹ̀lé pé sómìnà sọ yìí àwọn ọlọ́wọ́ gbà lórí wọn ọlọ́run gbà lórí àwọn ìyẹn ni pé torí pé àwọn wà lọ́dọ̀ òdodo àwọn àwọn wà lọ́dọ̀ òdodo nínú ẹni tí ń bẹ nínú àbájá ọdọ bẹ́ẹ̀ náà pé so kí èyí máa bẹ́sì pọ̀ bí àwọn àbájá bẹ́sì nínú bẹ́sì pọ̀ kọjá kọjá àlà ìfẹ́ pé ó kó odò nǹkan tí ìfẹ́ kókó tán ó kó tán tó ti so tó jẹ́ pé kò sí ní sísọ sọm so kò ní sísọ kó sílẹ̀ kò sí ní síbẹ̀ ẹ̀ẹ́dínlẹ́ta yàrá so ẹ̀ẹ́dẹ́ta ni pé lórí ẹni láti ọ̀rọ̀ òdodo bẹ́ẹ̀ nìkan bá santi ẹ̀sìn tẹ̀ nàrà tó bá lòun ṣe pé tètè ọ̀mà jẹ́ tiẹ̀ kò ní jẹ́ tẹ̀ tó àlọ́ òdodo ló jẹ́ pé ojú ajé máa ń ṣètò lórí àwọn tí wọ́n bá dé sínú àti abẹ́tẹ́rù òdodo lọ́wọ́ tí tàwọn kò ṣe ìkájọ́ ló fa èpè tí ọ̀rọ̀ ṣe ń tọ́jọ́ fa èpè wọ́n bá ń nígbà tó pé ìjà adájọ́ kẹta ó tó wá tètè lọ́dọ̀ àwọn ọmọdé fún láì ọ̀ sí lọ́dọ̀ láì. Ànábì sọ pé sọlọ sọlọ, wọ́n máa tọ́ka ń sọ̀rọ̀ ìjọ lọ sánà, wọ́n máa tọ́ka wọ́n ti lọ sánà, wọ́n máa tọ́ka sánà tí ọba aráyè lọ, yóò padà wálẹ̀, wọ́n máa tọ́ka sánà tí ọba aráyè lọ, yóò lọ dápọ̀ tún yẹn bá tilẹ̀ kan pọ̀ sí ọ̀rá yìí lọ yóò rìn sápòsì yẹn bá tilẹ̀ kan pọ̀ sí bí ọ̀bá ráyìí lọ. ànábì ni ẹni tí wọ́n ṣe pèlè tó bá lẹ́tọ̀ọ́ sí èké wọn ọ̀nà pọ̀tẹ́ rẹ̀ tí ọ̀bá lẹ́tọ̀ọ́ sí èké wọn ìtẹ́tẹ̀ so ẹ̀kọ́ náà lọ sọ́dọ̀ tí ó ṣe pèlè ń tọ̀. Sọ́dọ̀ ìgbìmọ̀ lọ sọ́dọ̀ ẹni tó ṣe pèlè ń tọ̀ nígbà tí ẹnìkan tí ẹnìkan ń ṣèpèlè atẹ́gùn látẹ́gùn fẹ́ àníbi náà ṣèpèlè tí wọ́n ṣèpèlè tí ọ̀tọ̀ sí wọ́n padà ṣe èyí tátẹ́gùn sẹ́yìn ọ̀tọ̀ atẹ́gùn sí kẹtàmá kò sí títàdẹ́gùn sí ẹ̀yà màdàmà tó náà ṣe kẹtàmá náà ṣèjì àkùnwá ṣe kẹtàmá náà ṣèjì tó gbà nǹkan tẹ́ kámánà sí àmà béèrè torí pé nǹkan mi gbà tẹ́ kẹ́ lọ́nà ìfẹ́ náà sọ náà ní so nínú àwọn kọ́tí bẹ́ẹ̀ ní fàdé sí i kọ́lọ̀ kọ́ ṣàánú kan ṣàánú èyí kọ́ ṣe fẹ́rẹ̀ pé tó bá gbóyàn kí àwọn abalẹ̀ ní sùúrù èèyàn lè fèsì padà ǹgbà wọn méjèèjì ju nítorí sọ̀rọ̀ wọn bá ní ẹyẹ rẹ fọ́ tó àbalẹ̀ ní sùúrù tó àbalẹ̀ ní sùúrù wọn náà sọ pé èyí ṣẹ̀ náà fọ́ ǹgbọ́n ọ̀dọ́ rẹ pé èyí rẹ fọ́ nínú ẹjọ́ àdúgbò kaba ìdọ́rùn kaba ti tún sàdé dá padà fún tó yàn padà padà èyí kò jẹ bọ́ọ̀ dá padà ẹ̀tọ́ jẹ tiẹ̀ màtí ọba ń lẹ́tọ̀ọ́ sẹ́kẹ̀ kájọ ọ̀tọ̀ ọba dá padà nínú àwọn ọ̀ṣẹ̀bá tí ẹ̀yàn náà máa ń ṣe àbẹ̀ká àbẹ̀síkì sí ọjọ́. So, kada mai zai sa wani mawa da wani, yana sun ji a jana cikin nasu da kan ranar sai masu kai

níjọ́ tí ọba ṣiṣẹ́ kò ṣiṣẹ́ nù nígbà tí wọ́n wọ́n lọ jẹ́ ń gùn ó ń gùn ó gùn níjọ́ tí wọ́n gùn wọn náà má bínú ọ̀hún gùn wá ka ọ̀há rẹ̀ gùn ọ̀há tì ó gùn ọjọ́ náà nù òun náà gùn ọjọ́ náà nù má bínú dúpẹ́ fọlọ́ ọba ṣe ń tọ́ba ẹ̀kọ́ ṣe bí sùmọ́tò náà nù. ọdún mọ̀ ọ́dún mọ̀ ọ́dún mọ̀ ọ́dún mọ̀ ọ́dún mọ̀ ọ́dún mọ̀ ọ́dún mọ̀ ọ́dún mọ̀ èyí tó ń ṣẹlẹ̀ kọ́ ọba tẹ̀lé kọ́ ọba tẹ̀lé yẹn gan lọ́mọ tó gbọ́dọ̀ ọba èyí ń sọ kókó sọ èyí ń ṣèpè lọ́ra dúkìá rẹ̀ àti à ń lọ tó léwu dé nígbà tó yẹ pé ẹ̀yin kàtẹ́ lọ́sẹ̀tẹ̀ ẹ̀jọ́ wà ní lónìí kàtẹ́ sẹ́tẹ̀ lóhùn ànábì sọ̀rọ̀ kàmá tí wọ́n ń tí àwọn jẹ́kan wọ́n àwọn àwọn sọ̀kábà àti ọjọ́ ìjọba náà pẹ̀lú àdánù ìjọba ìjọba sọ̀rọ̀ sọ̀rọ̀ nígbà lọ́wọ́ tí àkànnà àwọn sọ̀kábà sọ pé tí wọ́n ń tí wọ́n lànà tó sẹ́kẹ̀lẹ́ ràǹkómi kẹ́kẹ́ kan tẹ̀lé ànábì sọ̀tọ̀ ànábì gbọ́ ànábì òkè rẹ̀ ìfò ànábì padà má tẹ̀lé wa mọ́ má gbọ̀ràn kúnlẹ̀ tẹ̀lé wa mọ́ torí pé ràǹkọ́ mẹ́yì o ti ṣẹ́kẹ̀lẹ́ ràǹkọ́ mẹ́yì ràǹkọ́ mẹ́tọ́ ṣẹ́kẹ̀lẹ́ kan lọ́ọ̀kùn tẹ̀lé wa má gbọ̀ràn kó mẹ́tọ́ ṣẹ́kẹ̀lẹ́ má tẹ̀lé wa. sọ̀rọ̀ gbogbo àti ẹ̀rọ wọ́n dàbí ọkọ̀ lórí nǹkan àtìyẹn tó bá jẹ́ ọ̀dà sílẹ̀ á inú sunna nínú nàìjíríà bí ọ̀sẹ̀ nítorí ìgbà nǹkan àyà ẹ̀yà kù ẹ̀yà bá a lọ́mọ àbí ànígbàpọ̀ yìí lọ́mọ ẹ̀yà ọkọ̀ ó kò sí díẹ̀ lè ṣẹlẹ̀ tó bá di bọ́sẹ̀sì tó pé wọn náà ti gbà ń kọ́ kò jẹ́ ẹ̀sìn dáa káàtó wọn ti pé wọn á ṣépè lọ́mọ ẹ̀yàn ṣépè lè yàgò ọ̀tọ̀ ní ẹ má sì tó dábàá ṣe fún wáyé ẹ sọ̀rọ̀ náà fún akẹ́kẹ́ ẹ bá ara ń sọ̀rọ̀ ẹ bá ara ń sọ̀rọ̀ láti ẹ gbogbo kọ́ máa jáde ẹni ṣùgbọ́n ẹ pè é pè é pè é ó ti dé so ọlọ́run kọ́ ṣàánú ọlọ́run kọ́ ṣàánú ọlọ́run tẹ́ ń tọ́ balẹ̀ tí ọ̀dà kà sí ẹ̀pẹ̀ kàn tí ẹni tó bá ṣe nǹkan tẹ́ tó lẹ́kọ̀ọ́ sí pé tí wọ́n tọ́ àwọn àbálẹ̀ forí jìn tọ̀ kọ́ ọ̀rọ̀ àrùn tọ̀hún pẹ̀lú ẹ̀mí wọ́n máa lórí tó bá ṣe pé níwọ̀n bá ẹni tó ṣe náà lọ́ba inú nǹkan náà bí àtẹ́lọ́mọ ìtẹ́lọ́mọ ń dá òun náà lè sọ́rí ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí wọ́n bá sọ̀rọ̀ sí ọ̀nà ọ̀ṣọ́ àjọ كان قد خلاص ذهبت ذهب ذلك يقول لك انا مش عارف انا كابوس لا يصاب سباك ولا كابوس ما سيدي ده كابوس واسه بس كل ولا بس كل ولا فما ده بس كل ولا يعني فما ده شيء يتفكر فتي ما شاء الله انا مش عارف ده شيء so I perform it differently so that kind of question ولكلام so نفع ولا كلام فيه mẹ́tọ́ tá níbi pé ìyàwó mi rẹ̀ áì sọ̀rọ̀ kẹsìn ìyẹn ní pípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ lílẹ̀ náà wọn ò gbọ́n ní pẹ̀pẹ́ kékeré kan náà dára ìyẹn máa akọ́ máa ń péyàwó lọ́nà tó dáa lọ́nà tó fi nìyẹn òun ni máa pé lágbàdá wa yẹ́yẹ́yẹ́ lọ́dọ̀ àbí ọ̀tẹ́ kìíní gbàgbọ́ gẹ́gẹ́ ọdẹ ọmọ rẹ bọ́dá ti fẹ́ ọgbẹ́ ẹ̀rọ ẹ̀ lọ́dọ̀ so àwọn ẹ̀kọ́ yẹn bẹ́ẹ̀ ni ó pọ̀ Itu tó gbẹdẹ náà ṣàlàyé nílò náà. Yàrá ọjà tó gbà ní ìpàdé náà ló wà di mana àwọn di tó ń ṣe láti rẹ̀ máa ń dá sí ìyá lágbàdo àti ìgbìmọ̀. Ọ̀nà kíní ẹ̀rọ ẹgbẹ́ tó ṣe fọ́dà báyìí lómi bọ́ ń jẹ́ pé fádà wa Ya, àwọn ará wa yóò máa la yóò máa lámúyàwó ẹ̀ lórí. Ìyá dáadáa ṣe kíní ṣe kíní ṣe kíní tó tó di rí pé ọkọ rẹ̀ tó wá rí pé tó wá rí pé ọkọ rẹ̀ bí sẹ́ńsì ìyàwó rẹ̀ àwọn náà bá máa lánàá fẹ́mi náà ẹni náà lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ sáà ẹni náà lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ bí jáde nù kàtí wọ́n ṣe ní ìwò náà àwọn ọmọ ìwò ṣe kàtí wọ́n ní wọ́n máa lè ẹ́ ìyàwó wọn àwọn ọmọ ìyàwó wọn náà lè ìyàwó ẹni tó ń tẹ̀lé nípa ìyàwó ìyàwó rẹ̀ ṣé ẹ ti dáná tán àbí wọn náà lè tó báyìí ẹ̀yàn mẹ́rin ẹ bá aṣọ jẹ ẹ̀yàn mẹ́rin ẹ̀ṣọ́ náà ṣẹ́yìn náà ṣàdé fún ẹ kátó. sẹ́yìn àwọn èèyàn ń jáde wọn kásìkò dára wájú àti tó bá ṣe kẹ́hìn àti tó bá ṣe ọ̀rọ̀ bá bùkẹ́lẹ̀ àti bàbá kásìkò náà máa bẹ̀ fẹ́. ẹlẹ́mìí ni a. ọ̀la ọ̀sẹ̀ àwọn èsì bẹ́ẹ̀ kéde fún mi. ọ̀sẹ̀ èsì jọ́mọ̀ ọ̀la ọ̀sẹ̀ dáadáa ni. tó ṣe ìtọ́jú àìlẹ́kọ̀ọ́ ìwà ìlẹ́kọ̀ọ́ àwọn ẹ̀ńtà àwọn ẹlòmíì ọ wà nípa ọmọ síyẹn ọmọ ọmọ síyẹn gan tí wọ́n ti sọ báyìí ẹni ó síyẹn bọ́dà kọ́lá àti kí ó dé ìgbà gan ẹ̀ńtà àti kí ó dé ìgbà wò wọ́n tó báyìí gan jẹ́ wọ́n á tó báyìí gan ọlọ́wọ́ lórí obìnrin sọ́bọ̀ máa lọ kàbàrẹ́ ní ìlànà ìdẹ́gbẹ̀rẹ́ lọ́ba jápọ̀ kùnrin ó tún yàgbà òṣèlú ẹ̀yà máa ní fìdí ẹ̀yà máa ní fìdí ẹ̀yà máa ní fìdí àti máa ń dábà sí máa dábà sí ṣe so láti bẹ́ẹ̀ afẹ́fẹ́ ìkẹ́pẹ́ wọn náà èyí ló máa yàwó tí ọba tẹ̀ bá tẹ̀ kẹ́hìn lè dí sí bá tẹ̀ lẹ́gbẹ̀ẹ́ nígbà tó bá fẹ́ bí àpáta làwọn ẹ̀ka ìyàwó Adalah wọ́n dia fi dùn sí lọ́dọ̀ lọ́dọ̀ fi dùn sí gbọ́dọ̀ wọn lẹ́gbẹ̀ẹ́ kẹsì Dia ada ti tán àwọn ní agbádà kan tán nù bí wọ́n dàgbà bí wọ́n dàgbà sí sọ́jà ń bá ọ̀dọ́nà yìí ní kíni kíni bára sùfàànà lọ wọ́n máa bá àwọn ọ̀dọ́ ọ̀dọ́ rárá ọ̀nà kọ́ṣà kọ́ṣà ọ̀nà kó dé tù so ìsìsàn àlọ́ òṣìṣẹ́ rẹwà tó òṣìṣẹ́ tó tó máa ń rẹwà àbí níbi òṣìṣẹ́ nǹkan tó kò sí ìgbà tó kọsí ẹ̀sìn kàtó dáadé ìsàn kámẹ́rà kò sí kàtó dáadé kàtó dáadé ìsàn lórí ẹ̀sìn kò sí kàtó dáadé ìsàn láti máa sọ pé kò sí ẹ̀sìn kejì kò sí ẹ̀sìn kẹta àwọn ẹ̀sìn míì ń bẹ fáàn ń bẹ gbá ẹ̀sìn kejì ẹ̀sìn kejì tó ní bẹ. ẹ̀dá kan náà ẹ̀sìn kan lọ́dọ̀ sọ̀dọ̀ ẹ̀sìn kan náà láti sàkóso náà ní ìgbà lórí kan yìí tí a bá lè máa ṣe ẹ̀yìn náà gbèsè ayé wọ́n ṣe gbèsè ayé wọ́n ṣe yóò ṣe a ọmọ tó ọkọ lẹ́kọ̀ọ́ ló ń fún sójà tó ṣe kíní tó bá ti lọ́kọ àbí tó bá ti tó bá tó bá ti lọ́kọ tó ti dìgbà tó ti fún wọn jáde sí ọjọ́ ọ lọ́dún tó máa fi wò ní àdéhùn kí ọba yẹ kó máa wá láàrin pẹ̀lú kó máa wá tó bá jẹ́ òṣìṣọ́ ọlọ́yẹ kó fi kíní ẹ̀ lélẹ̀ fi kíní ẹ̀ lélẹ̀ dáadáa láàrin àrìn so tó bá ti gbé kíní ọdún sódà tó tó ní wọn bá sọ ìgbà tẹ́ ń bọ̀ wà láwọn tó bá bẹ̀rẹ̀ ń kọ́ lẹ́kọ̀ọ́ ṣe gbọ́dọ̀ tó kọ́ méke lásán ó ti gbọ́dọ̀ tó ṣe gbé kíní ọkọ ẹ̀ ọkọ ẹ̀ náà mọ̀ pé ayé ìyẹn tọ́kọ ìyàwó mi tó ṣe kíní nìkan tó máa lù sí ìnáfọ́ ni wọ́n yá wá wọ́n fẹ́ rí ọ ìyàwó ìyàwó tó lẹ́tọ̀ ọ̀sẹ̀ tó bá kọ wẹ́rí ọ Ọ̀gá kò sí àkíyèsí ọ̀sẹ̀ tó ti lọ lọ́kọ̀ọ́ ọ̀dá mẹ́sàn-án sálú àpẹẹrẹ fún abẹ pẹ̀lú ìyàwó yàwó pẹ̀lú ọ̀gbìn pẹ̀lú obìnrin gan sálú àpẹẹrẹ ọ̀gá ọ̀gá torí pé ọjọ́ sálú nígbà tá a ti sọ̀rọ̀ jẹ́ ó tẹ̀sí kò sí àmẹ́rin kánà ní sálú àpẹẹrẹ obìnrin ó dún fún ẹni nígbà tí à ń kọ́ ọ̀hún bá a ṣe ń pọ̀ á máa lò ó ká máa gbà ní ká máa lò ó àǹfààní ẹ̀ náà àǹfààní ìmọ̀ ní bí lóòrò àǹfààní ìmọ̀ ní bí lóòrò bá a ṣe àmì òdodo ọ̀dọ̀ òdodo nìyẹn la òdodo òdodo nìyẹn la wọ́n máa dáhùn òdodo ọgbà náà wọ̀rọ̀ ẹ̀ bá ká àdúgbò ìgbà so ọlọ́run kọ́ sàánú ọlọ́run ọdún tí wọ́n sọ̀rọ̀ àná ní wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ àdúgbò ṣùgbọ́n ẹ̀dá ń bẹ wá pọ̀ ara wọn ọlọ́run kọ́ sàánú olùkọ́dá ọmọ ìdílé ìdílé ní ọdún iṣẹ́ ìṣẹ́ ìwà ní ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún tak berpengaruh. Awak tak keluar, awak tak berada di mana keluar. Bawa semua selesai. Kita kalau nak dengan dia, kita nak dengan kalau macam cara semua masuk di sini. Kalau kalau pun mari ada, mama mama saya tu dah ada jadi, mama saya itu masih nanti tu kalau nak nanti kalau ada jadi apa kata kata tu jadi. Sebab sebenarnya awak ini manusia lah, kalau itu kena kena pé kí wọ́n máa pín nípa wọn sọ̀rọ̀ jáwò wọ́n máa sọ̀rọ̀ jáwò wọ́n máa sọ̀rọ̀ jáwò wọ́n máa tọ́ ìlà àmúpa márùn-ún lọ́wọ́ bí wọ́n bá jí ìjọ tó ní kí ni wọ́n máa ní kẹ̀lé lọ́wọ́ sí ọjọ́ àwọn tó àwọn akẹ́kọ̀ọ́ gan àwọn adájọ́ dókítà ọgbà yẹn tó parí sí nágájá ń parí tí ọdún náà lóṣù tí ọkọ̀ ìlọ́pà náà tí ọdún náà lóṣù tí ọkọ̀ ìlọ́pà náà lóṣù tí ọkọ̀ ìlọ́pà tó ń kúrò alọ́kọ̀ wọn kúrò alọ́kọ̀ dáadáa ẹlòmíì lọ́jọ́ pé ń tó kọ́ wa lásán tó wá bí ẹ̀rọ lọ́jọ́ ló jẹ́ kọ́mọ́ náà làánà máa sọ̀kẹ́ láwọn máa kéwì wa láwọn máa kéwì wa wọ́n tó bá tán gbèdé ìwọ̀n ní ọ̀wọ̀ ká má sì èpè mọ jẹ́ onímọ̀ tí ń pààrọ̀ tí ń ṣẹlẹ̀ ká má sì lò ká má sì kẹ̀kẹ́ mẹjọ́ bá kàn á bẹ́ẹ̀ dẹ̀ náà dá máa ṣe ìjọba máa ṣe fáwọn máa ń dùn wọn ọ̀dà ọ̀gbẹ́lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ṣe pàṣẹ ọ̀gbà máa ṣe fáwọn máa ṣe kí ni o máa ń dùn wọn o máa ń dùn wọn o tètè máa ń dùn wọn o ẹgbẹ́ ṣe fáwọn máa ń dùn wọn o ṣé ọ̀nà wọn sàmì ní ìrètí ṣe ṣé ọ̀gá tó kọ̀ṣẹ̀ yá. Nípa bá ń ayé, ìgbà kan máa jẹ kó ẹgbẹ́ fẹ́ mi lọ, ká má bàa lọ́dọ̀ ọ̀gbẹ́ lẹ́nu wa o ọlọ́dọ̀dà amọ̀tò wa pọ̀ gbòòrò tí a bá ń ta yóò bá máa ń dẹ́kọ̀ bá ti àní àdàdà ìgbẹ́ bámu tó bámu tó ń ṣe bámu tó lórí ọ̀pọ̀ sọ̀rọ̀ náà ó ṣe wá ní ọlọ́dọ̀dà bámu tó ń ṣe bámu tó أشهد أن لا إله إلا الله وأستغفرك وأتوب إليك